yẹn gbogbo galọ́lọ́ ọdún ìbànújẹ́ sí àyà lẹ́ti mú wánú ara ìtumẹ̀ kọ́ ìtumẹ̀ kọ́ Ọ̀nà tí mẹ́rin wọ́n máa ń bà á sí. Ọ̀nà tí mẹ́rin, ẹ̀bà

ọkẹ̀ òfẹ́yá ya ní a wọ́n jọ ayé mọ́tò ọmọ ẹ̀mọ̀ sí látara mọ́tò ọmọ kò jẹ́ wọ́n látara mọ́tò ọmọ kò tó jẹ́ wọ́n kalẹ̀ níbi kàábà ẹ̀bà yóò mú ìjà lẹ́yìn ọ̀rọ̀ tí ṣe mọ́ ọ̀rọ̀ wá ní pàpọ̀ mọ̀ tún rọ ilé sí ìpẹ́kẹ́ Gẹ́tùkúlù lìjáde. Gẹ́tùkúlù ìdáná ìlà ìbáàbí wà láàrín kọ́ ọ̀dùn. Ó ní omi kò tó ní ọwà ìdáná láì lè bí òun rẹ̀ láì lè jẹ ọjà. Ó ní ọjọ́ tálótú bá wọn náà mọ́ bèèrè tálótú tẹ́ǹtún tí àì ní sẹ́rí bàbá oníṣẹ́rí tí àì kìtàbù rìmá kìtàbù rìmá kìsìbù rọ̀hí aláàlùhú kìsìbù rọ̀jì oníṣẹ́rí rẹ̀ so mọ́sílù àti sẹ́rí ìbọ̀lẹ̀ ìgbésẹ̀rù tẹ́yìn tún ọ̀rẹ́ ọ̀rẹ́ àlọ́ ọ̀rẹ́ tẹ́yìn ẹwò ẹwò dáadáa Jẹ́sì dání tó sọ fún ẹ̀wò ní ẹwò ní ìṣòro fi ní kẹ́ẹ̀mọ́ àti ẹwò níbẹ̀ rìmáàmù ìsìbù rọ̀hìm aláàlọ́hù ìsìbù rọ̀jì oníṣẹ́rì fún ṣàwẹ́lú màáni ìtẹ́ ìgbà tù níbòlẹ̀ ti rí ibẹ̀ Kò tún tẹ́yìn tún tẹ́. Ní tó tún náà ní pé ẹmọ̀gọ́, ìtí sẹ́rìn ìtú, òní tẹ́tẹ̀ yẹn tú, ìtumọ̀ rúúyà, rúúyà, rúúyà, máa rọ̀ á ní ẹni tó bá rí mi. Ẹni tó bá rí mi, gàáyà tùbù. Ẹjẹ́ Okay. Lógà láwọn lógà látán. Okay, kílẹ̀ ìfẹ́ tuntun báyìí, bàtí ilẹ̀ tuntun. Lógà lógà pọ̀. Kílẹ̀ ìfẹ́ tuntun. Ìfẹ́ rí ẹni tí ọ̀rọ̀ mi yé eh. náà ẹni tí. Tó wà lójú ọ̀nà yẹn. Ọ̀nà wà lójú ọ̀nà yẹn. Làwa ni. Owó làkáyè. Owó eh. làkáyè. Okay. Nígbà tí ọ̀rọ̀ ẹni ọba ní mi, eh. abẹ́ ẹ̀kọ́ mi. Sọ́wọ́ tó bí òtòbí sábẹ̀bí sọ̀rú ẹ̀rì sábẹ̀bí sọ̀rú ẹ̀rì ọ̀rọ̀ burúkú ni bàbá ọ̀rọ̀ burúkú ni àlébì kò sọ bẹ́ẹ̀rẹ̀ ọ̀nà mẹ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ burúkú lọ́kọ̀ ẹ̀mọ́ràn á ní ẹ̀yà tí ń gbé fọ́tò ẹ̀sáyà èdè ìfìkọ́ tó ṣe ọ̀pọ̀ inú ilé tó ti ájí wípé ẹta mọ̀ gbogbo ṣe wù ní pé láti mọ́rọ̀ àní mọ́rọ̀ àní mọ́rọ̀ àní ẹta pẹ̀lẹ̀ ìfìkọ́ tó ṣe tẹ́ẹ̀lẹ̀ ilé ẹ̀hẹ́ mọ́rọ̀ àní náà ní ẹbọ ni ẹbọ ni ẹbọ ni àwọn kírísítẹ́nì wọ́n ń sàwòrán sí àwòrán àwọn àwòrán ìsáàrọ́ wọ́n tẹ́lẹ́bọ ẹ̀yìn òtìdárí àná ẹ̀yìn náà gbé fọ́tò orí iṣẹ́ òtìdárí orí ìrìyàtì ẹ̀ndẹ́ kọ́ra ẹ̀lẹ̀mọ́nulé ẹbọ ni adàṣírí ọ̀rọ̀ burúkú mi tún bẹ́ ọ ọ̀rọ̀ burúkú ló kúnnù wéyìí ọ̀rọ̀ burúkú ni nínú gbogbo òwe ọ̀rọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mo ti kàtẹ́ mo ti kàtẹ́ ẹ̀ nìtì ó ti lógún ọdún ọ̀rọ̀ kúkú ló kún ẹ̀ ọ̀rọ̀ kúkú ni ọ ẹ̀rẹ́gbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí ìrìnlẹ̀ bá lóhun ẹ̀ẹ́ ó ti ara gbogbo mo gbọ́ yín mo gbọ́ yín mo gbọ́ yín. ó ti ara gbogbo nǹkan mọ ọlọ́run. ok. ó sì fi ọlọ́run kí ó ti bá lọ́dún àmọ̀ra wáyé ti dá mi náà wá. mo rò fẹ́ẹ̀ gbọ́ mi. mo ń gbọ́ yín bàbá. mo rò fẹ́ẹ̀ gbọ́rọ̀ mi. mo ń gbọ́ yín ẹgbọ́ mọ́rọ̀ a ní pakọ̀t ọ̀fìsí pakọ̀t lásán lásán ẹ̀mbárí mi lásán ló wà lè jẹ́ náà rọ́nùpa rọ́nùpa ọ̀yẹ̀ bèèrè Okay. Ẹ lè bẹ́ mi náà lábọ̀. Ẹ lè bá mi lábọ̀ lọ́sọ̀ fún ipé nǹkan kúkù ní ẹ̀yíkẹ́ ti tàgbàlagbà ẹgẹ́ jẹ ìbá yí wọ́rọ́wọ́ ẹgẹ́ ìbá wọ́rọ́wọ́ Kí ni ìbéèrè yìí? Ìbéèrè yìí ń bẹ́ẹ̀ Ah, ok mọ́ṣálà mi ìlú lọ́kọ̀. ẹ mọ̀ tó mọ́ṣálà ní ókè ẹ̀jẹ̀ ẹ̀yà ìbílẹ̀ mọ́ kí ókè ẹ̀mọ̀gbọ́ ọ̀rọ̀ mi ìyẹn lọ́sọ̀ ni mo wí Ẹ̀yìn ọmọ tí ó ń lọ mọ́ ok ṣùgbọ́n ẹbí mílíọ̀nù dẹ́rẹ̀ ẹ̀sìn ọ̀kí mo máa gbogbo èèyàn kọ̀ọ̀kan Quran ti sọ bá ti bá ṣe àlẹ́bí sọ bá ti bá ṣe tó bá jẹ́ mùsùlùmí bá ti bá ṣe tó bá jẹ́ kèfèrí tí òfin ní fún bá wa bá ti bá ṣe tó bá jẹ́ ẹbí wa tó jẹ́ mùsùlùmí tàbí kò jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ kan ní sọ pé mọ́sálà kan nìyẹn lọ́tọ̀ ló ti yé bá lè sìn tẹ wá rí pé ẹni mọ́wọ́ mọ́mù lẹ̀ ni mo ti dákan ni mo kan ni ìdáwọ́ ìmọ̀ọ́mù ìdájọ́ lórí ìtìjà àdàwà mú wá ìdákan ìmọ̀ọ́mù níjókòó mi ìdápọ̀ ìmọ̀ tó ti yé ẹ̀ ìdápọ̀ ìmọ̀ mù tẹ́ẹ̀dọ́ bá sọ wípé ó dà kó kúrú o tẹ́ẹ̀dọ́ bá sọ wípé òkè o mo sọ báyìí mo sọ kàkà o ìtókù ìkúnlẹ̀ kẹsọ́ pé ó dá ẹ̀yìn náà tẹ́gbà fọ́kàn lọ́wọ́ ètò ní ọ̀parí tẹ́yìn náà tẹ́gbà fọ́kàn lọ́wọ́ ìgbò ti wá ní pé ọ̀kan lọ́wọ́ àti lè jọ kàtìkì nìkan kásọ̀ fún lọ́wọ́ jọ ti yé àti gbàgbé gbogbo nǹkan tó tẹ̀lé pátápátá ó ń jọ lórí kí ni o àkọọ́lẹ̀ ọlọ́run

so ìbáṣepọ̀ ìbáṣepọ̀ àmọ́ bẹ́ẹ̀lì kọ̀ọ̀kan ṣe ọmọ ti sọ ìgbòsíyé ìbáṣepọ̀ kódà alìbá pípẹ̀lì ṣe dìbẹ́tì náà alìbá bàbá olóòsà alìbá ti dìbẹ́tì náà ìtí ìjọ pọ̀tọ̀ fún ní pé ìtí ń jẹ́tẹ̀ ríba ṣẹ́gbọ́ alàgbà ìtí ń jẹ́tẹ̀ ríba òní pé kátẹ̀ ríba fún ìgbìmọ̀ ìtí ń jẹ́tẹ̀ ríba nìyẹn gbogbo ẹ̀ tí ò bá tẹríba fún gbogbo ọ̀rọ̀ tó dé bá tó ń yí sọ́tún tó ń yí sósì ee eh, ṣe bá gbọ́nà pàdé ọlọ́run mi ò lè pọ́ọ̀kù èlé pọ́ọ̀sì mi ṣùgbọ́n àkíyèsí tí mo kàn lè pèyí ni wípé látàtà fi ń sọ̀rọ̀ ìjẹ́ mo dáàpọ̀ pé ojú ọ̀nà àfà kan ni mo wà bí i o tó túmọ̀ sí wípé mò ń pè bá padà síbi pé àlẹ́bí ìtajọba lọ́gàá

kásọ̀pọ̀kọ̀ yí jẹ́ Abdullahi ọmọ yí jẹ́ bàbá kàtí wá kọjọ́rọ̀ èyí kò jẹ́ ọwá ní ókọ̀ mi ni Abdurrahman ọmọ Abdullahi Abdurrazak wọ́n abílé rẹ̀ pé ọmọ Abdullahi Abdurrazak ìwó ni ókọ̀ bàbá rẹ̀ nù méjèèjì oríṣẹ́ Abdullahi lókọ̀ bàbá àwọn oríṣẹ́ wá rí Abdurrazak orúkọ̀ bàbá àwọn ni wọ́n ni bàbá mẹ́rin lọ́wọ́ bí ọ bàbá kan ló tẹ̀lé náà bàbá kan ló dáàbò ẹ àìbẹ́ ẹ̀kọ́ ní ìtàn ìpèrà wá sí nìyẹn èmi àti tí ó sì dání àjọ níjà ìmọ̀rí àjọ kan ló ti yé ṣùgbọ́n táwọn sọ ní wípé tẹ́sìn wò sí ìpè kádẹ́bí tó kú láyé sọ́nà wọ̀n ló táwọn tàbí ni tí bá ń kàánú sọ́tùrì bá jí náà rọ̀jí àmọ́ wà níhú wọ́rọ̀dú aníhù dáríkàlẹ̀ mọ̀ nẹ́kọ́sí ọ̀rọ̀bà kí ni wọ́n sọ́nà bí lọ́nú sí wọn sínú àtúnlẹ̀ fásitì ni títù jiná ni sẹ́ǹgbọ́wọ́ wídìdí ni àti sẹ́ǹfẹ́ wà sí nìyí ẹ̀sùn àmọ́ pé gbogbo nǹkan pátápátá lónìdàjọ́ sí ẹ̀ bí ẹ̀ bá ń tún lọ́wọ́ tó bá só kí nìdàjọ́ rẹ̀ láti pàlẹ̀gbà ẹ̀ tẹ́kẹ́ ni o àlùbọ́lẹ̀ ti já kó lọ rẹ̀ tún ṣe ni àtidá òun náà nígbàgbọ́ òun náà ní ìdàjọ́ sí ẹ̀ ẹ̀ tó bá pè kankan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ti bẹ̀ lókè sánmà ó ní ìdàjọ́ ẹ máa pé kìíní kan tó bá sáàlì kùránì fún ìdájọ́ ti ẹ ẹ sọ pé ẹ bá kiri mi lásán ló wà lìjẹ́ náà fún ìdájọ́ ti ẹ ẹ máa sọ wípé ìgbà kan ó ní ìdájọ́ ti ẹ so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn ni kìí sọ̀rọ̀ ẹbí wa so kéde kan sọ pé ẹ mọ̀ èsì ìjà níjà ni mọ̀ èsì ìjà kan ni mọ̀ èsì àwo kan ni nùnùnùnùnùnù nígbà sọ ní pé ni kùránì sọ kí dàdí sì wí gẹ́gẹ́ báwọn tàbí ti gbọ́ yé lílọ ní kọ́sù àrọ́bà. in tó ń ṣe fáwọn tàbí yẹn o gbogbo ẹbá tó wá páyọ̀ ọlọ́ bí ti wọn náà o olówó tó ṣe fún sí ò tó wá ní ó ti ádogun sọ tó lè fàájì ọdá ní ìsìn aṣọ tí wọ́n mọ́ tẹ́lẹ̀ aṣọ funfun yẹn ti bá bí lèrè pé kí ló bí aṣọ funfun kí lẹ́sọ wọ́n ok ẹ̀rí wo ni wọ́n fẹ́ mú wá tọ́fẹ́ sọ́ di ká jókòó kájó yìí ká asọ̀fòkún ní yọ lọ́wọ́ kò sí ìtẹ́ ẹ̀mọ̀ ẹ̀gbọ́ ẹ̀mọ̀ ẹ̀gbọ́ ìtẹ́ ẹ̀sọ́ tó bá tẹ̀kù sí sí bẹnu sí ààrì nígbàkọ́ mọ̀ wípé ẹ̀mọ̀ ẹ̀fẹ́lẹ́gbà tìdàníyà pé ẹni tó dá tìdàníyà o tó sọ nípa rẹ̀ tó lọ́rọ̀ ó sọ ń bẹ̀ wípé asọ̀táwọn máa ń tẹ́lẹ̀ yẹn kí n kà ọ́kẹ́ dịka bọta ndị peji 377 kéèkì ẹ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀kẹ́lẹ́ ilẹ̀ ẹ̀wọ́ nínú ṣẹ́rí nígbàtọ̀ sọ nínú mọ́tínú wípé nígbà tí ń ka àwọn àrọ́dù tí wọ́n kà nínú àbíbà ọwá sọ pé wọ́n ta jáwátì mọ́ ọwá ń fẹ́ sàlàyé jáwátì kàmẹ́lì nínú so sẹ́rí yẹn ó jẹ́ ọwá sọ pé wọ́nà eh, ó ń dáwà sí kàmálì nìkan ó wá ní àlà túkùrà tàbí àlà tẹ́tìrà jáò hárátà lè kàmẹ́l ọ gbọ́dọ̀ ká jáò hátà lè kàmẹ́l tí làbí tọ̀ hàrá àlìmọ̀ ìyà àti pẹ̀lú àlùwàlọ́ olómi láàbí tùrọ̀ bí ìyà ok ok ó ní kọ́ọ̀lá fi gàwá ìlú màá ní ó lọ́sọ́nù jafarat alikamal illa bi tohara alimoiya lábi turobiya tó bá tó ká jáfù alikamal yóò omílẹ̀ ẹgbọ́n àgbàdá o yíánà nàbí ẹ̀tọ́lọ́wà ní ìwòsànlá nítorí pé ànẹ́bí o wọlékúlà fáàlì àrùdà bá ń kà lọ́wọ́ ìbéèrè ní pé kí ń tọ́ sọ ohun tóòtọ́ ni ọ̀rọ̀ bá láàrin wa in tó sọ ànẹ́bì ti kú ọ̀bákì ti kú umaru ti kú òtúmọ̀ ti kú alì ti kú ọwọ́ ní tẹ́bá ti kẹta ọ̀tà mọ́ ní o ó ní yọ́ wọ́n gbà á láwọn fi ní kẹ́ ẹ̀ta sọyẹ sílẹ̀ kẹ́ ẹ̀ fi dá àlejò wọn ìyẹn mọ́sálà tọ́nu mọ́sálà kejì ọlẹ́ ẹ̀gbọ́n ìrìnlẹ̀ táyà mọ̀mú nínú jẹ́ àríkà mọ́lá tí ó tàn sí kọ́lọ̀ ìbólọ́gà sí méjèèjì tẹ́ẹ̀tí ọ̀bá ní sàlùwàdá olómi síkẹ̀ táyà mọ̀mú ni ẹmọ̀mọ̀ jẹ́ àrónú sí ń tàà mọ̀ ń sọ yìí Èyàn wá ní àgbọ́dọ̀ ìṣẹ́ láyà mọ́mú àti àlùwàlá olómi tí ó bá fẹ́ ká gbọ́dọ̀ tí ó tọ̀dọ̀ ànẹ́bì wá. Tó tún wá sọ wípé tàbátí ìdálọ́wọ́ ànẹ́bì ó pàtórí ìdókòó Ẹ̀jẹ́ ìbáta ìta àwọn ìrùbá ti gbé àtàbúkákìrì àti Umaru àti Usmanu àti Ayé ẹgbẹ̀ ní kíkà kí wọn. Wọ́n ló pa Kí mo kàbátà ní sí? Ah, kí mo kàjáde? Ilé kàjáde ni wípé ẹ̀kọ́dọ̀ kàjára ló sàmà àyàfẹ́ pẹ̀lú àlùwà lóòlómi ẹ̀fẹ́ kò gbọdọ̀ jẹ́ pẹ̀lú orí yẹ́pẹ̀ àbákàbọ́ta ọba ní lìánà ẹ̀sì títàlá lìánà nàbíyà wà ní kúlà bá lè àríbà yà lùrù náà nígbà ìrọ̀ àti ìgbìmọ̀ rẹ̀ ó ní tó ní pé ẹ̀mí adájọ́ ìjọmà amúkùnlọ́ Tọ́bajẹ́ pẹ̀lú yí bá rìn bá àti lónìí ni a náà rú ànàbí. Kí ni ó di lọ́pàá tàbí orúwà? Ókè, tó bá tó wá jẹ́ rú ìgbọ́nkọ́, tó bá jẹ́ rú ìgbọ́nkọ́. Ah, ọ̀dọ́ ooo. Tẹ́ẹ̀tì lè wílè wájú ọlọ́run ìmọ̀mù. Ókè, ah, ẹ máa gbọ́, ókè rú. Ọyẹ ẹ̀tọ́, ẹ̀tọ́, rú wà náà dì. Ẹ̀hẹ́ ọkì bá méjì ní lọ́dọ̀ sí ibá ìjọ̀kẹ́ ìbá pè ní kọ́ òdèléyìí kí lè kèjì jàzìkárù wọ́n máa tẹ́lẹ̀ ní ìdíje wípé gbogbo ẹni yóò tọ́bá jókòó mẹ́rin ọmọ àwọn olóògbé ọlọ́pọ̀ ìyàn jẹ́ ilé ẹkẹ́jì gbogbo òòrùn ayé ló kù rẹ̀ nígbà tí a gbé ẹ̀yìn tí ó kọ̀ rẹ̀ tí a máa gbé ó sí tí a gbé lẹ̀ nínú mọ́sálásí ó sì lè bá fẹ̀ká mọ̀ pé tààrí yí kẹ́lì bá fọ́nà ti wo ó sì lè bá fọ́nà pé lẹ̀ ìròrí lẹ́bí tẹ́gbẹ́ ìròrí ìròrí ilé aṣọ ìgbà ọ̀gá ọ̀ Gbogbo ẹni ọba ti kakúrá lọ́wọ́ fún ìjọba, ẹ̀rọ ìjọba ọgbọ́n ọgbọ́n lágbà, àárọ̀ ọ̀sẹ̀. Ó ti kúrẹ́ ẹnu, ó bá ti lọ sí ẹ̀kọ́ rẹ̀ ọkùnrin, ó bá ti lọ sí ẹ̀kọ́ rẹ̀ ìdíkan òun.